نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له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 وشر الهمور محدثاتها فإن كل محدثة برعة وكل برعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أجابكم الله àtọrọ àlékún kí ọlọ́run orin àjẹjẹ tó ọlọ́run kọmọ bá lẹ́wọ́ Muhammad ọlọ́run àlọ́ òní lọ́jọ́ júmọ́ èyí tí a mọ́ sàlàyé àwọn àlámọ̀ rí ẹ̀kùn هناك تتدور عقيدة هي عقيدة هذه السنة والجماعة تراتي أولو تراتي أولو الشيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى في عمل سنة ثلاثة tí a lọ sáré fún afáwa alùsàìmí rahimahullah ibi tí a dé àwọn alùsùlù tàlẹ́fẹ́ alẹ́fí yẹjú alẹ́lẹ́sẹ́ marifata àwọn ìpìlẹ̀ mẹ́ta tó pọ̀ dandan fọ́mìnì lágbìlọ́mọ̀ ẹrú ọlọ ẹrú gbọ́dọ̀ mọta ní ọlọ sanọba rẹ èèyàn sì gbọ́dọ̀ mọ sílẹ̀ sẹ́yìn lẹgbàá rẹ kámọ anẹwà Muhammad lórí mímọ anẹbí láwà tó bá ní kí wọn mọ anẹbí ó ní pé wọn wọ mọ àríkà tó ṣe nàbí jẹun èèyàn gbọ́dọ̀ máa nẹ́bì tí wọ́n rántí òun gbogbo atáfẹ́ láyé lónìí alẹ́ Muhammad òun lọ́nà tí wà ó lára tẹ́lú ṣe ìwákúrẹ́ kábọ̀ nìyẹn àdúgbò kọ̀ọ̀kan gbọ́dọ̀ máa nẹ́bì tá a rántí gbogbo ẹ̀sì tí yẹn bá máa ṣe láyé lónìí Ànábì wa Muhammad òun náà ti wà agbọ́dọ̀ mọ́ kọ́dà àwọn tí wọ́n pera wọn ní kírísítẹ́nì náà ànẹ́bì ló rántí wọn ànẹ́ Muhammad òun náà ti kìí ṣe ẹyin sá àwọn kìí ṣe Jésù arsalallahu Isa ila Bani Israil àwọn tọ́lọ̀ wọn ẹ̀yìnṣà tẹ́tọ́ wọn sí àwọn balùsọ̀ ẹ̀lú àwọn ọmọ ìsírẹ́lì àmọ́ gbogbo àwọn èèyàn tí ń bẹ láyé lónìí káyè parẹ́ kò sí ànábì nìmọ̀ tó ju mọ́mọ́ lọ àríkẹ́gbẹ́ alánàbí o òun ni ẹgbẹ́ rí ìjọba ọ̀run النبي صلى الله عليه وسلم لا يسمع بي أحد من هذه الأمة أن يكون يبقى قاعدة الله في إمامي nínú àlèhúnmọ̀ yìí àwọn àfà wọ́n ní àlèhúnmọ̀ yìí gbogbo èèyàn nílẹ̀ láyé ni wọ́n fi pín àlèhúnmọ̀ nílẹ̀ sọ́nà méjì ummatu da'wa ummatu ijaba àwọn tí wọ́n ti jẹ́ kí àlèhúnmọ̀ àtàwọn bá rẹ̀ máa pè é àlẹ́gbẹ̀ẹ́ nìkan ní gbọ́ àjọdọ́wọ́ bẹ́ẹ̀ ọdún mi yahudi yóò ẹ̀rọ àwọn nàṣọ̀rọ̀ ní àlẹ́bí ní kò bá jẹ́ yahudi àbí nàṣọ̀rọ̀ ó wá gbọ́ pa àjọdọ́ fèrè ní àjọdí nípa ìlànà yìí wọ́n lànà yóò fi mẹ́nu bùnà olùsèkùn yìí wàmẹ́ إلا كان من أصحاب النار tó bá kú bẹ́ẹ̀ tí yóò gba ìlú muhammadu gbọ́ ló ti fẹ́ àníbi yóò wọ iná ọlọ́run wíwọ òsèré kọ́ọ̀lì bí nàìjíríà rẹ̀ tó tí a bá sọ ní wọn wọ́n sáàsùn lè ra sáàsì hayati nàbí bá jọ fún alùbẹ̀ ẹjọ́ tó ní ká mọ ànábì muhammad lára tó kó sínú ìmọ̀ ìtànṣẹ́ ní ayé rẹ̀ àtìsọ díẹ̀ fúnra wa nínú ìkùnrin ayé àmì Muhammadu àti díẹ̀ fúnra wa òfin yóò ṣe dé èèyàn ẹ̀yẹ́ ti tẹ́ kọ́ lára nẹ́bù ní wà ní ṣe títí báwọn èèyàn lò kọ́dà tó fi ń báwọn ọ̀tá rẹ̀ lò á kọ́ bẹ́ẹ̀ wọ̀mọ̀ káàmì alẹ́ yìí nínú ìdáàdà tó bá ní kéèyàn máa ní Muhammadu irú ìgbàlódé ìbáàdà wo làlẹ́ máa ń ṣe àgbọ̀rọ̀ ṣe ìbáàdà tánàbí ò ṣe alágbàgbọ́ ọmọ ń èyí tí ò bá jẹ́sẹ̀ láti wà nẹ́bí kò lè jẹ́sẹ̀ náà ní o á fi ẹ̀sìn ju ànẹ́bí làwọn afáàfi kú pé kọ́nà tó lè gbàtẹ́ lọ́wọ́ wa ẹ́ àdúgbò ju ànẹ́bí ìtumọ̀. وما كان عليه من العبادة يمثل ما ذكرت تنزيل كما في الدين والأخلاق lára tá a gbọ́dọ̀ kọ́ tá a gbọ́dọ̀ mọ̀ lára ní Muhammad ìwà àwọn ìwà rẹ̀ gbogbo gbọ́dọ̀ wà lẹ́nu irú wa mi náà àwọn ló mọ̀ wá àmọ̀ ń bẹ̀. lórí géèyàn النبي صلى الله عليه وسلم يساعد آله النبي صلى الله عليه وسلم أما وأني لله láwọn tọ́kọ̀ lára nẹ́bí àwọn ṣẹ́gbẹ́ tó di ó lágbájú obìnrin lọ tẹ́ẹ̀sì láwọn ọmọ tó ti lè ṣe ẹjẹ́ máa ra àwọn ìyá àlùwà lọ́wọ́ àwọn obìnrin wa mọ̀ ràn wọ́n lọ lórí nígbà tá a ti láwọn ọmọ tí wọ́n lágbára láti lè ṣe tàbá ti láwọn tó bá lágbára láti ṣe àhà àmọ́ àwọn ẹsẹ̀ kan bẹ̀rẹ̀ àwọn ọkùnrin náà ẹ̀yìn yìí nìyí ràn lọ́wọ́ lórí ẹ̀ anábì máa ń wọ anábì dá sáwọn ilẹ̀ púpọ̀ anábì ni mo dá ju sáwọn ilé mi nìbọn lọ agbọ́dọ̀ kọ́ wà nábì Wa والدعوة إلى الله عبد قال النبي báyìí ti fèsì dáwà agbọ̀rọ̀ mọ dáwà rẹ̀ pé báwo ni dáwà nẹ́bi ṣe lọ òun ni ọ̀rẹ́ ṣe dáwà ọ̀ ṣe dáwà báyìí ti ẹni bá fẹ́ rí àwọn èèyàn bóyá lùmí náà ni ọ̀fẹ́ rí wọn káwọn ọmọ ti súnà tẹ́bùdá omi àìsù bádáhà Muhammad ibi tára bí ti bẹ̀rẹ̀ lọ́nà ti bẹ̀rẹ̀ ó ní ní ránú o nínú àti ní ká lọ mọ àyàtò rẹ̀ òun ló fi dá kéèyàn ní àwọn páàkì tó burú púpọ̀ tó máa ń àfẹ́kì ó ní àfẹ́kì dáwà sí ọmọ tẹ̀lé tẹ̀lé ọ̀dọ́mọ̀ sí dáwà ọdún pàṣẹ ẹgbẹ́ wọ́ sí gan olóńgbé fún àwọn ọmọ wa ẹjẹ́ akọ́ wọn ní àwọn àwa ìwọmọlúàbí ká má máa wọ arrogant tó bá tún wọ arrogant tó bá fẹ́ máa ṣe dáwà wọ́n máa rí fáàtì pé ìwọ tó ti bá ìtọ́ ọdún lójú tì àdébìbẹ̀rẹ̀ dáwà rẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú ni èyí táwọn afá fọwọ́ sí nìyẹn ìbá lè fẹ́ rí àwọn ènìyàn fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú dáwà bí fẹ́ ni ó sì kí pẹ̀lú ó máa ń lé òun náà yẹn ń sá fún wọn ọ bàrà á ní pọ́blẹ́mù pé ń ju oyé wọn tán ń ju oyé wọn tán à ó bá yé wọn tán wọn á bẹ̀rẹ̀ náà wọ́n ẹ ti jọra yín ẹ jọ àwọn èèyàn èyí ìlú dáná ní ti jáde ìlú tó bàjẹ́ jù láyé ni ànábì bẹ̀rẹ̀ pẹ̀lú tàwùsùn tí kò fẹ́ gbọ́ àní ẹ̀ láìláìlọ́lá ìwọ́n náà fi bẹ̀rẹ̀ tẹ́bùdá ìláìláìlọ́lá Muhammad wọ́n mọ̀ súnmọ́ rẹ̀ jà wá lọ òun ló dáná bí lóhùn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ọmọ tí wọ́n láìláì lọ́la ọkàn òun ni òun ní sẹ́wà tí ń takò láìláì lọ́la lẹ́yìn ìráwọn tí ó gba ìsìlámù ọjọ́ náà ìṣẹ́ wọn ní takò láìláì lọ́la lọ́mọ àbúlé bí hákì lọ́la kò tẹ́lẹ̀ mi ká máa sùnmọ́ àfi ọ̀la ìtàn gbọ́lé nù lá ìlà wọ́n ti náà bí gbogbo ìlàwù áníhà ti pọ̀ àwọn áníhà jámù ìlà tọ́wọ́n ti ká sí náà rẹ̀ wọ́n pọ̀ ní mọ́kà wọ́n ní three sixty ní ìlàwù ti bẹ níbo yìí ti bẹ ní mọ́kà fẹ́ẹ́ lọ́la pé three sixty àlejò náà wá dé òun wá bẹ́ẹ̀ ṣe lọ́dún gbogbo wọn la ilaha ẹni inú ẹni Allah inú ẹni ìlà wọ́n á ti ìfúráṣẹ ẹnìkan àwọn ọlọ́wọ́ gbélé wọn yé o wọ́n ní àfẹ́ ẹnìkan ló kù táwọn ní èyí ní gbogbo àgbẹ̀ǹsíọ́. nǹkan sí ọ tó ẹgbẹ́ àlejò náà dé ni tó náà fi kún tó jẹ́ ti rí àwọn tí fàjà ni pé ti yí yìí ẹ mọ́ pè mọ́ ẹ mọ́ wà ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ mọ́ wà owó ẹ wà ọmọ ìtàn lò ọ̀pọ̀lọpọ̀ àtàwọn jẹ́ mùsùlùmí lónìí à ń à ń fi wọ́n wọn lọ́bọ̀ mí à ń wárùn lọ́wọ́ lọ́bọ̀ mí ìlú ìlú wọn fẹ́ ṣe ní ìlú ti yín tó fẹ́ yé torí ó gbọ́dọ̀ lọ́kàn tiẹ̀ pé ìlú tèmi padà síbẹ̀ èmi ló lọ sàlàyé dáwọ́ sàlàfíà fún wọn kán mọ tí ń jọ́ máa tànẹ́bí ara ta gbọ́dọ̀ mọ̀ nìyẹn o ó gbọ́dọ̀ wọn náà kàn yàn àbá máa wọ àwọn àlùwà náà ọ̀rọ̀ abẹ́ ìpẹ̀lú sọ̀rọ̀ yìí wọ́n fi ó ìlú kan bẹ nílẹ̀ tápà ni wọ́n lọ láwọn méjì bẹ̀ àwọn àbábẹ́rẹ́ lòró wọ́n láwọn ọmọ méjì bẹ̀ wọ́n lọ kẹ́kọ̀ọ́ ní Kánò àbí wọ́n lọ skul àbí lè kí ó ní Kánò ibẹ̀ wọ́n ti wá gbọ́ wọ́n abẹ́sùn yìí bí wọ́n náà ti ń gbọ́ yé nísìn kí wọ́n náà máa ní èròǹgbà láti padà sí ìlú yín ká ẹ̀dá pépù sí ẹni ẹran ti lò ká pépù nínú yẹn kẹ́lì kọ̀ọ̀kan bọ̀rọ̀ nínú ogbọ̀ wa ń gbé inú ilé wa o ẹ padà síbẹ̀ òun láfi nílì ká lọ kéwú pàtàkìláwá tí a sì ní ebúlá díẹ̀ ogun náà ń gbọ́ yìí tá a mọ̀ yìí ó ti di nǹkan lọ́rùn wa àbí ká fún wọn lé wa gbọ́ tọ́lá wọn lè bẹ̀rẹ̀ ọ̀bẹ̀ mi tàwọn yìí nìyẹn àwọn tí wọ́n sọ yìí wọ́n wá dé wọ́n àwọn méjèèjì wọ́n bẹ̀rẹ̀ mi tàwọn yìí ẹ ẹ sì mọ̀ ilé ilé pápá la pè é ilé pápá yìí gbogbo nǹkan ní ọlọ́run mẹ́ wọ́n bẹ̀rẹ̀ kọ́nà wọn náà lé gún wọ́n á bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ó ní adán kọ́dà ìkàpadà kú wọ́n lé mú àwọn ló pa ó gé ju ẹbọ náà lẹbọ ó gé ó padà wá kú wọ́n lẹ́bọ ló pa wọ́n lé ju ẹbọ ló pa wọ́n gbìyànjú o. àwọn àbá ní kakú tuntun bá fẹ́ lọ ní. ó ti dúdú sílẹ̀ kó padà àfi lọ. gbàdá ń sọ yìí two thousand and ìkẹ́kọ̀ọ́ wa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ó rí nira àwọn shabab àwọn ọ̀dọ́ wọn understanding bó ń jẹ́ pé kà náà àwọn oníṣẹ́ àwọn ọ̀dọ́ ni understanding ọmọ ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù òlú ìmọ̀ọ́mù òlú ọmọ náìjí náà ó ti yé mọ́mọ́ wa kú ọmọ ìmọ̀mọ́ àjẹ ìmọ̀mọ́ ìgbà yẹn ó lágbára gan fún wọn àmọ́ lọ sí ṣùgbọ́n gbà yẹn láti mọ̀ wọ́n kú àwọn àbá láti pé láti pé ẹ̀ka mi ti rú ẹyọ kan tó kù láti ká máa ṣe ní àti pé òṣàkópa o àtúkò rẹ̀ kú ni o àtúkò rẹ̀ ìlú yẹn padà wá dùdù sún náà gbogbo wọn yọ saka wọn saka bí wọn yọ wọn náà nífẹ̀ẹ́ lọ́fù wọn wọ́n ti ní wọn tọ́sà wọn sándàdì mọ́tọ́sà wọn dùdù sún ìjọba lọ. ojúṣe wa ni nǹkan ti yé wa àwọn ilé wa mú ẹja wọn lákàtà tó ní ibi tí àwọn ti wá ẹ pàrà síbẹ̀ ẹ lọ kọ́ wọn ẹ má tẹ̀ wọ́n ẹ má bẹ̀rẹ̀ pẹ̀lú muamalat ìsìláàmù wa yìí ó fẹ́ ká máa fẹ́ bílẹ̀ ìsìláàmù wa yìí ó fẹ́ ká máa rẹ púpọ̀ bẹ̀rẹ̀ bí tàwọn ìdí kan máa bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ tọ́ba bẹ̀rẹ̀ yóò nira from there àwọn ará sàn ọmọ ará sàn tó ti ń yé wọn ó dúdú mẹ́tàlá agbàgbọ́ làlẹ́ mi sọ fẹ́ náà ló fi ṣàlàyé tàwíìdì fún wọn ẹ wò ní asọ́nà rí wọ́n fi ìyá jẹ ọmọ mi ànábi òfin kọjá lẹ́gbẹ̀ẹ́ ọba yìí ẹ̀fọ́ àti ìṣòro kò ní ṣe lọ́kàn nígbà tẹ́ sọ fí ẹ̀sẹ̀ ẹlẹ́kẹ̀sẹ̀ rẹ ti ń gbé ìyà ní ti dá wà tí wà ní wò ní ilé àjẹ wọ́n ló jí ìyá o ìtọ́ba bẹ̀rẹ̀ pẹ̀lú sọ àwọn ìtura ti wá yé wọn Masha Allah àmọ́ kẹ́nìkan wọ́n pé ẹ bẹ̀rẹ̀ ń bi sọ láti mẹ́ ìrún òtí ìgbó ìgbà táwọn tọ́wọ́n sí german awàlù náà tẹ̀dùrúhù ilé yìí àkọ́kọ́ tọ́ǹgẹ̀ dáwọ́ àwọn kíláà láti sọ ìwú tí wọ́n ti sọ wọ́n ti sọ̀rọ̀ kalẹ̀ ńgbà náà o mọ̀tìmọ̀tìmọ̀ láti tẹ̀ wọn àwẹ́ ti wá o tó bá dé bẹ́ẹ̀ ọ̀rọ̀ ohun ìkan o ànábì ni tàwíìdì ni ọmọ ṣàlàyé fún wọn ànábì wá pé tó bá rí i pé ó ti wá yé wọn wọ́n ti gbọ́ gbọ́ lórí ẹ̀ lèṣù wá gbèrú yọjú ọ̀pọ̀lọpọ̀ tí yẹ kó bẹ̀rẹ̀ ẹ̀rùn dípò mọ́kà lónìí níbi ilé kí àwọn tí yàtì ti dàrú gbégbé àwọn míì ọ̀rọ̀ ọ̀run kọ́ ẹ̀kọ́ rẹ̀ tẹ̀lé káwọn fi wọlé náà kí wọ́n ní kán gbọ́ ìsìlámù wọn yé nígbà tí yẹn ń kírun ṣé pé ìdí ń bà wọn jẹ́ ní ṣe ṣé wọ́n ní kí wọ́n fi wọlé náà jákọ́ sọ̀rọ̀ ayé sàrú ìfọ̀ náà kó yí ọ fáwọn ìsìlámù yé ti ọlọ́run àti ọ̀dẹ́ ti kọ́ mọ̀ ikọ̀ sí ń bẹ̀ ìyẹn lọ mọ́ bá kí tó ń de pàró ẹni tó tọ́lọ́ bẹ̀rù ọlọ́run bá tún wá ń lọ wọ́n á púpà wọlé olùkọ́lé tó bá bá kí wọn tán wọ́n tún wá lọ púpà wọ́n padà kẹ́kẹ́ yẹn náà ọ̀pọ̀ ọlọ́ láàrín pé ń dòkó táwọn alùsùn náà gbígbà bá nílò ní o láàrín dòkó táwọn alùsùn náà ó kéré inú ẹni tí ó pẹ̀lú mẹ́sìn rẹ̀ kẹ̀kan anábìrin jẹ́ kẹ́sìn yóò yé wọn náà kàún yóò yé wọn náà tọ́ba ti wá gbọ́ yín bẹ́ẹ̀ ìkànnà máa fáwa Sheikh Professor Alaro ìfọ̀lọ́ wọn náà ó lórí kọta àti mọ̀ọ́ṣe dá wọn gbà kan wọn náà mọ wọn kọwọ tàwíìlì fún wọn tàwíìlì wọn àdìjọ kan mọ́mú wa fi àpọn ọ̀tá sáré wá sílẹ̀ àwọn èèyàn ní ìwé ìmọ̀ràn kí aláwọn màlúwa láṣẹ ìkẹyìn ṣe iye mọ̀ sí mọ̀ dọ́kítọ̀ náà ní ọlọ́run o. eléyìí tí ó bí ò bá dúró lára èèyàn nílálùwàlà bí ò bá dúró lára èèyàn nínú àníbi àwọn sọ fún wa pé títà yóò bá ti yí wọn tán ju ayé fojú ìṣòro wọn tí wọn bá gbà ń lọ́wọ́ rẹ jókòó zaka àwẹ̀ àti lọ <coughs> náà jihad lára ọmọ lára lẹ́mọ̀ pèpè sí náà jihad àá pèpè sí jihad á sọ̀rọ̀ jihad ànábì jihad wà ó kò sí gbé kó bí ẹ̀sìn islam wa jihad àwọn méjì jọ ń lọ pẹ̀lú kò sígbà tí islam wà pẹ̀lú jihad àwọn kò yẹ kí nábì jihad yìí kò sí sí yẹ bẹ́ẹ̀ àmọ̀ ṣe dáwà àmọ̀ jihad tó mọ̀ tẹ̀lé àmọ̀ jihad ká gbọ́ jihad yìí al-jihad kò ní yẹ kú bil-lisan kò ní yẹ kú bil-qalam irú tí irú tí jihad bá nídìí ní instrument tó bá nídìí weapon tó bá nídìí lẹ́ẹ̀ lò bẹ́ẹ̀ bá lo weapon tó nídìí lásìkò yẹn tí ẹ̀ ń lo nǹkan míì ẹ̀ lè win wọ́n ju bọ́ọ̀bù ẹ̀yìn tọ́ka ọ̀gbọ́sẹ́ wọ́n ju bọ́ọ̀bù ẹ̀yin wá yọ àdá ìdà ẹ̀dá ìdà náà níbi lò. àsìkò tá a wà yìí kò sẹ́ kò sẹ́ sí bá mùsùlùmí ṣe jìhádù bọ́ọ̀bù wọn ò bá wa já jìhádù ọ̀bẹ wọn ò bá wa já jìhádù ìdà wọ́n dẹ̀ ń bá wa já lójúmọ́ wọ́n ti pa wá lára jihad tó ń bá wa jà jihadul fiqh jihadul fiqh wọ́n ń change ọpọlọ àwọn mùsùlùmí ẹwù tó ẹwù tó ń change ọpọlọ ẹwù ẹwù bá ṣe fún wa jà lónìí mùsùlùmí ò mọ̀ sọ̀rọ̀ lónìí ẹgbẹ́ lónìí ìyá kan pè mí ìyá ni á ẹni wá sọ mọ́tẹ́ sọ ibẹ̀ mọ̀lúkì yìí náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀ wáyé rí wọ́n ti dàlàkà yẹ̀rù ọ̀pọ̀ ọ̀pọ̀ mùsùlùmí wọ́n ti gbé ń ti jẹ́ láká ìsìláàmù wọ́n ti tọ́ kúrò wọ́n kì í bọ̀ fún wa ogun tó bá wa jà nù. tó eléyìí tí bọ́ọ̀bù ló wá ràn àwọn olúwa bọ́ọ̀bù eléyìí o àbí wàá máa wá ìjà káàkiri àbí gan náà síkírù náà lẹ́yìn ó lò ẹ wá ja ọpọlọ ẹ̀yìn wa ogun ọpọlọ àbáwọn jà kí náà fi ń di ogun ọpọlọ alikọ́lámù wàlísàn pẹ́ẹ́n ẹ̀kọ́ nǹkan ní tọ́pọ̀lọpọ̀ mọ̀ tó ń kà wọ́n ti ń dọ̀pọ̀ wa lónìí àwọn ọmọ wa jòkóó lé wọ́n kàn mú íńtánẹ́ẹ̀tì lọ́wọ́ fóònù lọ́wọ́ wọ́n sì ń bá jagun wọ́n ti wá change ọpọlọ ọpọlọpọ àwọn mùsùlùmí lónìí ẹwọ tó sàmù wàdà wọ́n ti sọ wọ́n dé hòhò nítorí wọ́n fẹ́ gan náà nu àwọn atáwọn làwọn mọ̀nkánìsì àwọn àrìnkẹ́kọ̀ọ́ mọ́nìsì èyí dáhùn náà á tẹ̀ ẹ́ sí lórí lórí nẹ́ẹ̀tì àwa tí a dáàbò bo àwọn mùsùlùmí ìranù làwọn ṣe rí lẹ́ẹ̀kì káàkiri àwọn kan ti ń kó wọn wọ́n sì ń kọ́kọ́lọ́ àwọn mùsùlùmí wọ́n sọ wọ́n di ṣíà wọ́n sọ wọ́n di káàpì wọ́n ń gba ìjáàbù lọ́rọ̀ àwọn obìnrin níbi íńtánẹ́ẹ̀tì ládàradà làwọn bá ti àwọn mo jánu kan Ah, ah, ọlọ́run ọlọ́mọ ìfòsòwò wọ́n ni àwọn eléyìí bú àwọn mẹ́ta gbogbo ẹ̀rú máa lọ́wọ́ àwọn àlọ́ àlùsùn náà wọ́n ti dá gbogbo ẹ̀rú ẹ máa ká àdìsí fún wa ẹ̀yà ní sábẹ́ ló gbà àdìsí sábẹ́ táwọn mọ̀ àwọn ní sábẹ́ sábẹ́ òfowó sábẹ́ táwọn mọ̀. àwọn ọ̀rọ̀ gidi àwọn òwe Yorùbá tí ń bẹ náà wọ́n ti dàrú pẹ̀lú ọ̀rọ̀ sàábé kan kan nàbí òkò the eight minute bridge àfáàgò àfáàrí ìkan ṣe àwọn ajá mùsùlùmí ogun ọpọlọ ló máa jà kí náà fi ń jà tó kọ ni ìyẹn ló fà ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ́n ti gbogbo wò ká ní kọ́ńtàtì papọ̀ pẹ̀lú àwọn sáàpù láàrú àwọn ọ̀nà tá a ti lé láti pọ̀ pẹ̀lú wọn òun náà ní through social media wọ́n fẹ́ protect wa wọ́n wọ́n fi àwọn kan yẹn ní haram àwọn apá kan ní wọ́n wọ́n ti ní haram kò sí ràn wá mọ́ kí ní yára mù kò ràn wá mọ́ ó ti wà nù láìpù sẹ́ni ayé wa bẹ́ẹ̀ bá sọ bóòlù nísìnyí ní ìmọ̀ wa mọ́sí sí wà sí lọ́wọ́ máa pò mi bí mo wò yín I àìdún náà ẹsẹ̀ kẹsẹ̀ ń tẹ̀wọ́ dàrú yìí ó ti wà nù pàṣẹ ìṣẹ̀lẹ̀ ayé wa. so ìṣe ní àárọ̀ mu wúlò àwa tí ara wa bó láti lò ó ìjẹ náà ti ń jà lógún ìjẹ lánàá wa lọ ọ̀pọ̀ nígbà àwọn kan tajà lórí fóònù nísìnyí àwọn bọ́dà facebook kó máa kó wálé fún ọ àwọn mi ò tiẹ̀ sọ̀rọ̀ táni mọ̀ táni mọ̀ yóò tiẹ̀ níbi ọ̀rọ̀ tá lè mú ẹ̀ yóò níbi àwọn ọmọ sọ lé ní rúdà mílíọ̀ àwọn kan ti jòkó nu wọn wọ́n ti ń jòkó ní wọ́n ti ń dọ́kọ̀ lọ́wọ́ ọmọ ya irú èyí ti sàlẹ̀ náà àwọn àti ẹ̀ka dálẹ̀ ni wọ́n kẹ́yìn ìsìlámù sí mùsùlùmí wọ́n láwọn gègèrí àwọn ìyàwó ní wọ́n jòkó wọ́n wo gbogbo báwọn mùsùlùmí ṣe ń tẹ̀lé bọ̀ pé kí ni wọ́n kà sọ lọ sọ́ọ̀dì àwọn mùsùlùmí wọ́n mọ̀ ń sọ́ọ̀dì ń jà tó náà kì í fi káyé

yọrọ muhammadu fẹ́hìn ọmọ maka láti mẹ́ láàrin wọn ẹ̀ẹ́dẹ́ wọn wọ́n láíláí wọ́n tẹ́sẹ̀ ní pé àbí kí kọ́wọ́ sí kùránì mọ́ wọ́n láàrin wọn ń sa kùránì káàkiri wọ́n sa wọn ẹ̀yìn ha ó ò lè ṣe ká má ka Quran tó kà kò ṣe ṣe ẹ mo ò ṣe ṣe ká má ka àdìsí wọn kà àmọ́ sẹ́yìn ó ṣe ni pé ká má ka yìí ká kà má ka rí kọ́mọ́dé kí ní pépà dáa jùlọ kí ní pépà kọ́ ní fálù ju Quran lọ lójú wọn ní tẹ́sẹ̀ nù ẹ wúlọ́ sọ̀rọ̀ yìí adákun mẹ́jà sara wa ó rí àbí òrí bẹ́ẹ̀ nǹkan mọ̀ kórí bẹ́ẹ̀ ni ẹ̀fọ́ lẹ́sàntù bọ́bá fi wọ́tọ̀ jẹba lè lé tọ́ba kan tuntun tà pé lọ́nà ìwò òsìsílé ní Kwara State látago méje látago méje àárọ̀ látago méje alẹ́ gbogbo obìnrin tá a bá rí ta wọ́n mú wọ́n ti pa o wọ́n kánú rẹ̀ báwọn wọ́n wá sílé ọ̀sìn kwara state nǹkan kánú nílùú bàbá kánú kí lọ́ọ̀sì ẹ ọ̀pẹ̀lẹ̀ fóònù ìyàwó wọlé táwọn wọlé lọ́kàn tó yá ọdún tó tàbí wáyé tó dá fún ẹ wáyé yóò tó fi arádùgbò yìí ẹ̀rọ fún mọ̀pẹ̀ yóò wá kálá títà wọ́n dàrú ẹ̀rọ fún yọ́n lágbájá kó tó wọlé o mo dáhùn o gbogbo àwọn aṣọ àdúrà ni wọ́n pè kálí bá kálá tẹ̀síkù ìtókà òun yìí kan náà ó sì ka kùránì èyí tó translate tó kà yá ìlú àmì kúlẹ̀ àdìwájì wọ́n bá mẹ́rẹ́tì wọ́n ní ìsirá ìlú mùmìnì yudnina alayhim fún jàlá rẹ̀ ìkọ́ọ̀tù náà ní èyí tó kà lẹ́sílẹ̀ náà lójúmọ́ ní ká tó lò yìí ẹ ti sùn ẹ̀gbọ́n tí sọ máa kú àbíkò yẹ yìí ni ìgbàgbẹ́ kẹrù nù àwọn èèyàn bálù newspaper ó ti wà bálù lọ́dọ̀ wa ta james ju àlùfáà ni wa lọ lórí lọ́lásán àwọn àtọkọ̀ àjùwé àdúrà ẹ̀rọ tó wá dà aṣọ kan ní ìwé àdúrà wọ́n sọ ìwé àdúrà máa lọ́wọ́ ó ké ní nítorí kan ṣe ilé ọ̀nà nù nígbà tó wọ́n sọ kan ní báyìí mo wò sí ní sàtìtì náà tẹ̀ kí àní ká máa ka Kùránì òun ká máa lò mọ́ kí inú ṣe fà kó nípa lù jù Kùránì lọ́dọ̀ wọn ogun sọ́kẹ́ jáàmù wọ́n dáhùn lè ṣe lò wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ lórí kílánẹ́sẹ́ o kílánẹ́sẹ́ o àwọn arúgbó tá a lò orí tẹ́lẹ̀ lò gángan àwọn mùsùlùmí wọ́n rẹ̀spẹ̀tì àwọn àfa wọn àwọn mùsùlùmí àwọn àfa wọn tó bá ti wílẹ̀ ni ìdáhùn àfa wọn bá ti wílẹ̀ ni àwọn mùsùlùmí tẹ́tẹ̀ kó ṣe ìlànà nù lẹ́yìn gbogbo àwọn àbára lónìí ẹnu tá a bá lọ́wọ́ wọn àwọn àfa náà ni wọ́n ní damiru islam wàá bíbu àlà ǹjẹ́ ṣe ni pé a fẹ́ wó Islam wíwó rírí kọ́ ẹ̀yà mọ̀ gbọ́ Islam ẹ̀kà mọ̀ gbọ́ Islam Islam Abdullahi Abdulrahman ẹ̀wọ́ wọn àmọ́kàbà wó Islam wà á dúdú ààlà àwọn tí ó gbé Islam lọ́wọ́ náà ni ẹlò fi wó wọn abẹ́rẹ́ ẹ̀fẹ́ àdíjá àdúgbò olójú àgbo ọmọ kékeré ìgbé wọn sára fábá mẹ́tọ́ àwọn ẹ̀jẹ̀ ń àwọn ọmọ kékeré kan tó ṣáàpù tọ́lọ̀ ń bó lẹ́gùn bí ọmọ oṣù mẹ́ta wọ́n àmì kó bọ́ tó bí àwọn olókà jíjì àtẹ́wì ah! àwọn afá àdàlùmọ̀ yìí àwọn òbó lò wọ́n sì wọ́n lò nítorí fọwọ́ dànù òun ló wọ́n gbọ́ títa ọmọ kékeré على ربيب الله دل الله عليه ذنب تركت فيكم أمرين لا تدل بعدي أبدا ما تمزقت بهما كتاب الله وسنة أقول الطبي أقول الكلام يجي àdìsí làwọn wá jókòó wọn àti ìsáàtì yẹyẹ irú àdìsí òní káà fi ń gbó lójú agbó àwọn àjò pé ànábì ní sàrà tù kí kó àwọn àdìsí wọn lọ sọ́dí pé tí a bá fẹ́ mú mùsùlùmí àdìsí náà wọn á lò sàrà tù kí kó ànábì ní mo fi nǹkan méjì rẹ̀ fún yín láti àdó lù gbàdì ẹ ẹ lè sòbò láéláé má sàmọ̀tà kò lè nà ẹ bá dilé èjì mú bóòlù àwọn mùsùlùmí ti dilé èjì mú àwọn ètò wọn sá nù wọ́n ti sá lónìí òun ni kùránì lónìí àwa sọ di kùránì lónìí ọlọ́pàá yìí ti ní o ó ti di ordinary paper lọ́dọ̀ àtàjẹ́ mùsùlùmí kàlámù lásán ni ní tí wọ́n torí ẹ̀sọ́ kùránì àwọn ògbọ́n mọ́ nǹkan ṣiṣẹ́ lè lu adé nù wọ́n ti mú yìí pé nǹkan ṣe pé kùránì yìí àkókò kò lọ́wọ́ wọn kọ́ bá bí mu mọ́ kí wọ́n ti tán ní àbímú òní ọdún lẹ́kọ̀ọ́ tó sílé akẹ́kọ̀ọ́ tó sílé àti ẹ̀rí bá ń bà ọ̀pọ̀ àwọn afáàkọ́ tó sílé àti ẹ̀rí bá ń bà náà ibi tó ti gẹ́ẹ̀tì aláwọ̀kọ́ nù lókun ìgbà tí kọ́ni bá ń bẹ lọ́wọ́ wa o ẹ̀ẹ́dẹ̀rú ẹ̀ẹ́dẹ̀rú ogun tó ń bá wa jáde wọ́n lọ sọ́ọ̀dì àwọn òfin wa ni wọ́n ti bá wa jáde wọ́n dẹ̀ wíni wa ẹ̀wọ̀n tí kọ́ni bá tọ́jú wa lónìí tó ẹ̀bùn mùsùlùmí bá mùsùlùmí ti ń tọ́ fún náà ó ti mọ̀ bàjá ẹni táwọn yẹn kóra ju láyé lónìí àwọn afáàsùn náà ni àwọn ìbọn ní kúkúrú àárín àwọn tó kọ́ kúkúrú àárín Yorùbá kírísítẹ́nì ní Nàìjíríà yìí ẹ nígbà tí wọ́n á rí tán ok sísá wa sọ pé à á gba kùránì lọ́wọ́ àwọn mùsùlùmí kí ló fi gbà wọ́n ní sẹ́ẹ̀fì ni pé ẹ ti dáàbò lórí àwọn obìnrin wọn ẹ ti dáàbò lórí pẹ̀lú ti wọ́n mú gọ́ ti bí ha alukóhán ìjáàbù tó bá fi lé wọn òun náà fi kọ́fà kùhán ìjáàbù ìjáàbù jẹ̀lú bá bà ní kan tó bá ti gbàgbé ìgbàgbọ́ lórí ọtọ́ wà fi sí kùránì òun ni wọ́n fi bo kùránì lérí mọ́lẹ̀ láti ní jẹ́ pé kùránì àkànmọ́ kálásán ní ànílò ìjábọ̀ wọn fi bò lọ́wọ́ lónìí o àwọn àdígbà fi ń bo olójú agbo òun làwọn ronú sí pé àṣẹ ibi tí kú wà àwọn mùsùlùmí wà abẹ́ ìjábọ̀ àwọn obìnrin wọn wà. Ànábì sallallahu alaihi النظر سهم من سهام الشيطان ẹ̀wò obìnrin tí ó lẹ́tọ̀ọ́ ti ní kẹwò ó ọ̀pá kan ní o nínú ọ̀pá tí ṣe sáré fi mú yàn. wọ́n máa ń tarakà ẹni bá wà sílẹ̀ tí ò wò ó fún wọn ewu obìnrin jẹ yẹ́ ti dùn fi kọ́ sí yí àlàwátà ìmọ̀ yóò mọ̀ rí tẹ́sí ìmọ̀ láàrin ẹ̀ẹ́n ìmọ̀ nìyí ti ń jẹ́ àmọ́ rí tùwárí mi ẹgbàjáde àwọn obìnrin wọn nígbà máa ti kó kò ní sí mọ́nì mọ́ n tó yára do ìgbàgbọ́ mi ẹ̀mí ìyànjú láyé kí ẹ̀mọ obìnrin ni. ẹ wo tí ìjáàbù jà lónìí ìjáàbù wọn á sọ ìjáàbù di agreement lára àtàjẹmùsù fàrẹsì náà fàrẹsì kọ́ ẹ jẹ́ tiẹ̀ mọ́tà tẹ̀wọ́n ti sọ ìjáàbù di agreement láàrin wa pé fàrẹsì ni àwárẹsì kọ́ olùdàmọ́ ń fà ìjábọ̀ sáré ẹ̀sìn ẹ̀wù nǹkan àwọn ká jòkó àwọn àbí dáa fi ń gbowó lójú agbó òun làwọn wò ogun táwọn ń bára jánu tí wọ́n ní pé mọ́sẹ̀ ìsìlámù mẹ́wàá láyé tí wọ́n ní ẹ mọ́sẹ̀ ìsìlámù mẹ́wàá láyé ìsìlámù ó kọ lásán lónìí kò sí kankan bẹ́ẹ̀ sábà bá dọ́là kò sí fẹ́ẹ̀kì lọ́wọ́ mẹ́ mùsùlùmí wa ń gbára wọn jà lé ọ̀rọ̀ ìjáàbù wọ́n wá mùsùlùmí ó dáná odiri mọ́mú tówó láwà ní mọ́mú àdúgbò yóò sì sáná sí ìjáàbù ẹwọ́rẹ̀ ìjáàbù ti pọ̀ nùkọ́ àrètò nínú àwọn ọ̀tọ́ lọ́nà tó kílẹ̀ láyé ó ní ọ̀rọ̀ ìjáàbù tó yanjú tí ò ní gbé ẹgbẹ́ wọn fẹ́ bí nǹkan níbi tù ẹwà gbogbo ìdàgbà ìwà lónìí wọ́n wá sọ láì ọwọ́ sọ ìgbóòrùn ìyáwó fún wa ìgbóòrùn alábàákọ́tẹ̀ jáde ní òní yìí òun ní àkàrà tí àwọn ìyá wa ń wọ̀ ìjáàbù tí wọ́n lò àfa ayé ni o ìjáàbù tí ẹ ń lò ìrìn àkàrà sí náà ìjáàbù tí náà ẹgbẹ́ tó sọ̀tà ìjà lọ́wọ́ lónìí àwọn àfa àmùsùn ni wọ́n lò wọ́n wu àwọn tọkọ lọ́wọ́ pé ní wọ́n bá mùsùlùmí nínú swap àwọn ni wọ́n tírénì wọ́n rí báwọn léyìí wọ́n pé wọ́n àfọ́ sọ́lájú ẹ̀mọ́ lamẹ́ríkà gbogbo ọ̀nà tuntun ayẹyẹ lónìí ẹlòmíì bẹ́ẹ̀ náà pọ̀lọpọ̀ àwọn bọ́dà wọ́n mọ̀ sàdúrà wọ́n mọ̀ sípè láwọn kìíní aláhùnmọ́ dámẹ́rù islam dámẹ́rù yahudi dámẹ́rù kìíní kan olùmọ̀ wá sí àmì aláhùnmọ́ dámẹ́rù nasara dámẹ́rù adáhàdì àmì títà amẹ́ríkà ti dọ̀lá fún un iye àwọn tí wọ́n ń tẹ́ ní àwọn àfa àwọn afa sọkọ tírẹ́nì tí wọ́n tírẹ́nì sọkọ tí wọ́n da gbogbo kílẹ̀ ìlú bẹ́ẹ̀ bá ka àwọn tó ń tó bá wọ́ọ̀sì dé ní ẹ̀ máa ń ṣe islamu sọ́ọ̀lì àwọn kílẹ̀ àwọn ti ṣe islamuọ̀sì láwọn afa tí wọ́n tírẹ́nì yìí ìdí wàhálà ti tẹ̀rẹ̀ nù lẹ́yìn àwọn tó ń ṣe islamu sọ́ọ̀lì yìí wọ́n agúmẹ̀tì wọn pọ̀ lórí ìjà <coughs> wọ́n sọ̀rọ̀ kan ó ti pẹ́ dán kwara ti fi mọ́tò kúlà mẹ́rin lọ́nà wọ́n ní embassy islamic studies ní jamiu sùwádìí yá nìkan òun lọ́wọ́ àwọn ọ̀tá ẹ̀sìn síbà òun ní islamic studies tó tó nítumọ̀ gbogbo yókù ẹ̀wọ̀n ti bá. fọ́nà wọn sọ ọjọ́ ọ̀nà pé tọ́ ìlú méjì yẹn náà target dìbìtì láyé Saudi Arabia fún target ẹgbẹ́ dìbìtì yẹn ti wẹwẹ ẹgbẹ́ tí ń jẹ tiwọn ẹgbẹ́ tí wọlé àwọn èèyàn fúra o wọ́n ti wọ́n ti wọ́n ti kọ́kọ́ gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí wọ́n ti wín ni wa náà wọ́n ti kọ́ wa lẹ́rú àwọn èèbó ní nǹkan nǹkan tó èmi àti ẹ lérí àtiwọn agbẹ́ wọ́n wá fẹ́ wọ Saudi Arabia ibi kan tó sẹ́kù fún aláyé náà nù ẹ wọ́n ti fi Saudi tó ṣe fi bọ́ọ̀lù bọ̀dọ̀ lónìí ẹ wá wo Saudi náà àwọn òun náà ń lò tẹ́ fi wù ní Saudi Arabia wọ́n ti wọ gbogbo olùkọ̀ kan ìbáàbà kan lórí ìsìn àwọn kan bẹ́ẹ̀ nàìjíríà yìí àwọn òní táwọn ń takò láyé Saudi arabia ni ìjọ tí wọ́n ti kalẹ̀ lọ. ẹ̀wọ̀n gbàgbà kan ní tọ́ha hussein àwọn tó máa ṣe islamic studies university kọ́ra tó máa ṣe arabic yóò bọ́ọ̀rọ̀ ìdílé yẹn ṣe. ẹ̀mọ̀ sọ òṣèré ọ̀rí àwọn tí àwọn náà ń lò sọ àwòṣèré ló máa ń tọ́ àwòṣèré àgbákò èèyàn nígbà o sọ àwòṣèré sáádù ṣùgbùlù sọ òṣèré wọ́n ti di pé bó bá fẹ́ kọ́ sílẹ̀ fún àkókò kan lóṣù náà ìdè bísí ni láì kò ní kọ́ńtù àwọn eléyìí lọ́kọ́ wọn ni wọ́n lò wọ́n ní sáàrùsù gbùrù ìgbà tó ń tẹ̀kọ́ dé amẹ́ríkà tiẹ̀ òun kọ́ fẹ́ máa ń kọ́ lọ sí kílà nípa ìjáàbù ẹ̀rí ìyọ̀mọ́ tá ní kọ́ sí ẹ̀ńdà fún ìrọ̀ ẹ̀ ló tún kọ́ padà pé nǹkan kọ̀ lòun kọ́ ó wá padà dé mi sọ àfa mi àfa àgbà ni kó tó kú lọ́dọ̀ wọn ó ti lọ lajú wá ó wá kó gbogbo àwọn èèyàn jọ ó wá ní kí àwọn àwọn fẹ́ labrate Islam pé tahriru al-marha almorha àwọn obìnrin wọ́n àwọn ìsìláàmù ti fi obìnrin sínú ẹrú iṣẹ́ ìsìláàmù ti parí iṣẹ́ ìsìláàmù bá tó ti bá àwọn obìnrin kó òun wá fẹ́ dáhùn padà síbẹ̀ ó wá ní àfi káwọn yọ obìnrin kó ní oko ẹrú ti ìsìláàmù kan wọn ní wọ́n fi tàhárí lórí mọ́rọ̀hà gbogbo ń dáàbò yìí làákàyè wọn náà jà lógún wọ́n ṣéǹdì làákàyè wọn ní sí nǹkan mìíràn

bí ní cup ní cup ní àwọn ẹlò wá sí hall yẹn ó wá fún ọlọ́run example ó ní tí the old family náà bẹ nínú lẹ́tà tilẹ̀kùn lọ́kàn pàdé sọ pé àwọn ìyàwó náà free àwọn ọmọ obìnrin náà ó ti kí ni wọ́n free wọ́n sì jagun ẹlẹ́ àbí wọ́n wà àwọn ọmọ wọn. kẹ́kẹ́ rí pé sílẹ̀ kan pọ̀ lójijì ó kàn sílẹ̀ fún wọn lé ká ní ó dààmú ṣé oko ẹ̀rí náà kó wọn sínú ó ti dààmú ló máa wá òun ló kọ́ sí ìjábù lórí rẹ̀ ní ìyàwó ẹ̀rí ìjábù báyìí. àwọn atajẹ́ mùsùlùmí jihad títẹ̀ bí láìpẹ́ láti o ogun ọpọlọ ní ń bá wa jà ìkọ́lá wà nìsáà bọ̀ kọ́lọ́mù táwọn sọ lónìí ó ti tún wá change àwọn afá àti wọn kọ́lọ́mù bìkọ́rọ̀ wọn kọ síbẹ̀ lónìí social media ni ẹ wo tán sọ àwọn ìyàwó wa dà àwọn obìnrin nísìnyí wọn àwọn obìnrin tí oṣù náà kan tẹ́lẹ̀ ọkọ wọn ò lè mọ̀ wọ́n ti dànkan o àwọn obìnrin àwọn mọ̀nà kọ́bà àti ìlú ìsọfún wọn. wọ́n yà máa gbìyànjú kọ́ lọ́mọdé kíyàwó tiẹ̀ wà nù wọn lókù kọ́ lọ́n sí fúrẹ́ má sọ pé kò sí mẹ́ kì í tí ò da láyé sáré kíámọ̀ náà kú mẹ́ láwọn obìnrin àwọn nǹkan àwọn ókun rẹ̀ pé àwọn obìnrin náà náà lékè ní gbogbo eléyìí iṣẹ́ táwọn ti ṣe kalẹ̀ fún wa ni wọ́n á ń jà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa kan gbéjà àbùsẹ́ ní kò sí kankan lára wọn. ẹ̀wọ̀n láwọn onítọ́lẹ̀tì yìí tọ́bá wọ àwọn tá a jẹ́ mùsùlùmí ń bẹ̀ àwọn tó jẹ́ àwọn àǹfà àdàràdà làwọn ṣe ń bẹ̀ ìkàmọ́sọ́ ní ti yìí o ìsìláàmù ló jẹ́ kán mọ́ o wọ́n ọmọ bábẹ́ lómi láyé rí o ìsìláàmù ló jẹ́ kán mọ́ ara o kùránì ẹ̀sìn ló jẹ́ kán mọ́ ara mi o ní ìlónìí èyí tí wọ́n bá ọlọ́kàn jẹ́ láyé àwọn táwọn ọkùnrin àti sọ́là fi yà wọ́n wọ́ọ̀sì gan ló ń kárẹ́sì àlùmọ̀ alálàfẹ́ àlùmọ̀ yìí yóò ní ẹni tó kù fún àwọn hálùsùn láyé àwọn èèyàn láyé àwọn mùsùlùmí láyé àwọn sálàfí ni àwọn sàlàfíà ni ẹ wá wọn táwọn sàlàfíà ń ṣe lórí sílá mìíràn lónìí ẹ̀ẹ́dẹ̀ ẹ̀wọnú péjì ní ẹ máa rí àwọn tí wọ́n fọ́lọ̀ àfà ẹ máa rí ten thousand sẹ́ẹ̀kì ọ̀dọ́ kan máa fi ọ̀dọ́ kan máa fẹ́ràn. ẹ ten thousand ẹ wo ten thousand ẹ wá wo tí wọ́n ń gbọ́ ẹ wo tí wọ́n ń gbọ́ òbí wọn náà sàn ń gbọ́ òmí ẹ mọ̀ rẹ́rìn òmí ẹ ojú àsunsára wọ́n bá wa jagun ni wọ́n wá ṣe ní kìíní kan làwọn sí kìíní kan ní o àwa sàràfíà gan làwọn fèsì ara báyìí àwa fi àwọn tí wọ́n ń sọ bọ́ọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ni àwa pa àwọn lẹ̀ àwọn náà wá free tó yá àyè ó gbà wá wọ́n ní kìíní kò sí nílé àyè gba kìíní kan kọ́lé kìíní kan ilé ilé èkúté èyí ń gbé pa jáde ẹgbẹ́ ti fi àwọn wọ́n fúrì àbẹ́ẹ̀ fún àwọn bílíà yìí fúrò lórí ìlú àyè àti ìdíbà wọ́n fúrì gan wọn ò ẹni fèsì wọn àwa wá fèsì ara wa àlùmọ̀ yìí wọ́n nǹkan wọn ṣe wọ́n lọ àwọn ìyàwó wa ń bẹ́ ńlé àkídà òye wọn ọ̀pọ̀lọpọ̀ bọ́dà àkídà òye wọn tàwọn ìdí òsì àkìláàkù almahmuda kò sí mọ́ lónìí àwọn ń sinmi kọ́ọ̀ṣù sí social media ẹ wo táwọn ní kọ́ọ̀ṣù dà ẹ̀yin ọmọ wa àmì ọmọ wo kápá ti di géèmù lu inna lillahi wa inna ilayhi raji'un ní kọ́ọ̀ṣù tí a ṣe láàárín ayé ẹ̀yà àtàyè àfà pé àwọn àfà tí wọ́n ń darí àwọn èèyàn àwọn àfà ló wà. nígbà yìí àárín ti yanjú rẹ̀ a máa ti gọ́ọ̀dì dìbè àárín arílẹ̀ ti yanjú rẹ̀ kí báwọn lọ́wọ́ wà ń bẹ̀ ẹ̀ ṣe ni ẹ̀wà sọ ẹ̀wà bá sọ́dà wọ́n máa live ìwọ́n bá fẹ́ wò ó ẹ̀yà wọ́n tún fọ́n fún yín táìmù wọ́n ti follow up ó ti bẹ̀rẹ̀ hour to dis time. àbáwò march ẹ̀yin ẹlẹ́yìn ojú yanjú ẹ̀ ìkíláàsì ó wà ó súnmọ́ ah ètò òkùnkùn lẹ́yìn ìdí ń jẹ́ ní kọ́ọ̀sì ni ẹ̀sìn tá a fẹ́ dàrú máa yàn lójú yìí táwọn èèyàn torí ẹja ń gbòòrò yìí ẹja yẹn ju ẹ̀ náà pa ah mo kàn láti pé ìsọpọlọ ọkọ ọ̀dọ́ ń rẹ̀rí wà ọwọ́ tó wá jáde síta wọ ọmọ nípa ọmọ ọmọgbó ìwọ náà lọ́wọ́ mọ̀ bọ́ sí àmọ́ èèyàn lè rí wọn kó jáde tán bọ̀dé tó ń ṣe lónìí yìí ẹ wá wọ́n rẹ̀ tán fọ́lù rẹ̀ ẹ máa rí four thousand inú máa dùn pé màṣálà four thousand kìíní fọ́lù wa rí ẹ máa sí ààrẹ ẹ máa sí ààrẹ àwa kan tó bá kò fálẹ̀ mímọ inú wọn ìtàlùmọ̀ yìí òní tí ò ní tí ò ní tí ò wúlò fún wa nílà kan lọ́rọ̀ alábí alábí tó bá tiẹ̀ lọ làwọn wá ń dúkò lélẹ́ rí ẹ̀yìn tún náà ní kèésì àti kèfè rí ah nǹkan mà ti ti wá lọ náà ẹ̀yìn méjì làwọn akẹ́kẹ́ ṣe kèfè rí ẹ sílẹ̀ ẹ mọ bá nǹkan mi lọ ẹ bá wọn yẹn sọ̀rọ̀ ní social media àkídà ti dàrú kò sí àkídà mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa irúgbẹ́ lókùtà fi ń gbéra àti tòkòtòkò sí kan lára rẹ̀ mọ́ ìtàlẹ́fìmọ̀ ó lẹ́gbẹ̀ẹ́ rí pé àìsí kan lára mọ́ kí bọ́dà kó máa fún sísà lóyún Ọ kéèmọ̀ sí ọ̀rọ̀ pipo tí bọ́dà wọ́n lọ bọ́ ọlọ́nà àbáyọ́ sí lóhun ilé fún yín láwọn ọmọ na ìdàpọ̀ lóhun ìfún lónìí kò sí àwọn ilé ìparí ṣe pé nígbà tí lu ara ní àwọn ní àti fáwọn wọn. afúnà ọdún máa wọ pé èmi náà fẹ́ fi mọ ìdí o èmi náà máa ọ yá ẹ jáde lórí nizam ẹ wèrè bẹ̀rẹ̀ bàbá wọlé ìpàdé wọn wọ́n rí pé àwọn eléyìí wọ́n máa ti wọ̀nyẹ́ dùn káyé wù èmi náà ó yá lórí nizam nizam sọ́nà àwọn eléyìí nǹkan máa ń ṣe wọ́n máa. ogun tó bá wa jà lẹ́rí wọn àwọn olùyọ̀bọ̀n àwọn bùkún alágbọ́n alọ́bẹ̀ àwọn yóò bọ́dẹ̀ bẹ̀rẹ̀ nígbà ẹ̀ka tó ṣe nù social media yìí ẹwu táwa ń lò sí ẹwu àwọn tẹ́sí náà ti ń lò wọ́n fi ń destroy àwọn ọmọ wa àyín tẹ́sí wà sí fáwọn èèyàn lóṣìṣẹ́ àbílẹ̀ tẹ́lú ọlọ́wọ́ gbà wọ́n tí wọ́n fi bàjẹ́ lẹ̀ ẹ̀yìn òun ní láti fi ọdún márùn-ún ẹwù tẹ̀sí lórí ẹ̀ lágbájá ìkùwání lágbájá mùsùlùmíà lágbájá àwa fi àlùmọ̀ ilé wọn ń wé sí lọ́wọ́ yìí ibi tá a ti lọ jẹ̀mọ́ jihad kò ṣe yọ kú o a fi jihad jẹ ànábì ànábì bẹ́ẹ̀ jihad rẹ̀ ó jẹ́ lọ́kàn àwọn èèyàn. ó kó àwọn mùsùlùmí ó kó àwọn ọmọ èèyàn ó kó ọgbọ́dọ̀ àwọn àbàbí làbí nítorí ṣe nù ìyá àti táwọn ẹbí ṣe mọ́ kánù làákàyè ni ò dá mọ́ lọ́sùn rò pé kẹ́ gbẹ́gi máa nǹkan lọ́wọ́ rẹ̀ nǹkan tó nù wọn wẹ́pọ̀nù táwọn yìí ń ṣe yìí ẹ̀yin ọmọ tawhid ọyẹ máa ṣàlàyé ẹlọ́gbọ̀ tawhid àwọn yóò máa wò ó máa rí bì ẹ máa wò púpọ̀ àwọn èèyàn tó padà yá fún sí èèyàn méjì láàrin ọdún kan àwọn ń jára kù àwọn ń jára wa nígbà tí wọ́n bá gbá máàkì tó tàbá àwọn akẹ́kọ̀ọ́ tó bàrà kú ẹnìkan náà ní champion. ẹja bẹ̀rẹ̀ ọlọ́run nígbà tí lọ ọ̀rọ̀ jíà dàbí náà ká tó parí ẹ̀ ẹja mọ̀ kankan lọ. màtí wàá rí báyìí. kí ni ipa wo lèmi fẹ́ kó àti rí problem àti rí problem báyìí a sì mọ̀ pé jihad yìí àti ká ṣe kò sí àdìgbò sáwò kí ni dáa níbi jihad dábàá nìkan ní pé jihad pé ẹjẹ́ kó bọ́ lọ́wọ́ ní ìṣẹ́yẹ́ bẹ́ẹ̀ lórí ṣe o kò yóò tẹ̀lẹ̀ ọ̀bọ̀ àtakò jihad ń jó yẹn ju ẹ̀ náà nu jihad bí nǹkan bá ju bọ́ọ̀bù lọ nígbà láyé bí ẹ̀ náà nu but not now lábẹ́ ìmáàmù kan láti jà ìmáàmù ń dà lónìí àwọn mùsùlùmí agbọ́dọ̀ ṣọ̀kan lábẹ́ ìmáàmù kan lágbàáyé ibi tá à ń lọ nù ọ́ ṣẹ́pá sí ní ìfásitì báyìí àti ní ìfásitì lágbàáyé jẹ́ lábẹ́ ìmáàmù kan láti jà lábẹ́ ìmáàmù kan ni òun ló lè dìbẹ́ ó yá gbogbo mùsùlùmí Nàìjíríà ó yẹ mọ́ bọ̀ wá. gbogbo mùsùlùmí kìíní ẹ̀bá ẹ̀fún ọlọ́mọ ogun gbogbo mùsùlùmí kìíní ọya ìlú ìgbà ìlú àwọn allocation kò sí àpá àtúbọ̀ tako lẹ́yìn àmì ìhùn kánà ti bẹ̀rẹ̀ èyí kánà ti kó fi bẹ̀rẹ̀ èyí tó bẹ̀rẹ̀ kánà ti bẹ̀rẹ̀ kí wọ́n ní solution báyìí àwọn àwọn wa kí wọ́n dákẹ́ o. àwọn àfa náà lè gbọ́ nígbà níbi àwọn àgbà àfa là ń sọ falajulọ àwọn tó ń jẹ́ àwọn ọmọ kéwú fún àfa jíkà àfa náà àwọn dáhùn tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe fún àwa nínú mọ́dúrásà nínú mọ́sídìí tẹ́sí òní ẹgbẹ́ àdó social media aláwọ̀ tí wọ́n ń ṣe ó lè sàǹfààní irú ṣèkú wa ọ̀pọ̀ ṣáà ọ̀pẹ́ àwọn bá lọ bẹ́ẹ̀ kọ́nà wọ́n yanjú àwọn àlámọ́ríkọ̀ kan fáwọn èèyàn wọ́n bèèrè lọ́wọ́ lánàá ní tójú fọ̀rọ̀ tó máa ń ṣe àbílù gẹ̀ta nípa wọ́n ní ṣe ẹ bá wa dá sí ẹni ẹ pè wọ́n láìpù ni kí lè fẹ́ sọ sọ́rọ̀ halabi ẹ̀yìn àgbàfà ẹ̀ sì jákẹ́ a ní ìdíkẹ́ iná dá sí bá wa dá sí láìpẹ́ ní márùn-ún èyí tí wọ́n ṣe náà yóò bí ìbá ńlá ká ìtòmọ̀ ṣíṣe ló sábà nígbà tó bá ya nídìí ẹ̀ lọ́dọ̀ àwọn àfáwà náà èyí táwọn náà sọ yìí ẹ̀fọ́ ń bọ̀ àmọ́ táwọn àfáwà ní kí mọ̀ dúdú wa lọ. nítorí pé sọ́kè ìjà mùsùlùmí lónìí kò sí àgbègbè àmì òru ṣe bá lórí rẹ́dúró ìkàkẹ́ kan làwọn àfáà sọ mẹ́rin àbá kan ti ń bẹ̀rẹ̀ rẹ́dúró ní ìsirayì gbogbo làbá fẹ́ pé kíkọ́ àti tọ́kùtì ẹ̀wà dánwò lálá ó ní tó ṣe ìta bá dédé ẹ gáàsùn ìṣẹ́ lábàáyé máa ṣe lù nǹkan mọ̀ wá ṣe lù ìbò làbá ṣe kí ló kà lábàá bá dédé ẹ bá kẹ́ ìbílẹ̀ bá ṣe iṣẹ́ dáwà ni kò bá ti da iṣẹ́ faransé kò ní bá ṣe láì gbogbo ọlọ́ fura ìtò ń ṣe nu ìta bá ṣe òun abẹ́rẹ̀ àfà ṣẹ́kẹ́ ìta bá ṣe tẹ́ dáwà ní gbogbo lọ́wọ́ ìta wọ́n fi àfa àwọn àfa ṣe wọn ò wá tẹ́ẹ̀tẹ́lẹ̀ èyí tẹ́ mọ́ tẹ́ẹ̀tẹ́lẹ̀ wá àti wọ́n làwọn ṣe lóko wá àti ni wọ́n fún wá àti lóko lágbègbè ṣìrọ́pìn ló ṣẹ̀kì olóṣèlú sọ́sọ̀ lágbègbè tó máa dọ́gbọ́n sọ bọ̀dé lẹ́yìn tí mo sọ yìí láfàǹdarẹ́ ìmùlà bá ṣẹlẹ̀ Kwara àfáà social media àwọn ti jòkó àwọn kan tí ò nídìí táà ní tí ò ní kan ti tọ́ èmi ò bó ṣe yé mi mọ́ o ṣe rò gbọ́dọ̀ wọ́n bí pé wá dídá nìkan àgbẹ̀ kan àbáwọn ní báwà kí lábá bí lọ́dọ̀ rẹ. kẹ́tàkùn tó lọ́wọ́ wo ṣe sọ pa lábí bó ṣe yé mi mọ́ o ó láti sè é. tí ò sẹ́ni tí o lè láti ṣe nu ọmọ èdè ènìyàn bí ẹ bá ti kún un láti ṣe kèé sí máa ń wo àfẹnì afọ́nìkan ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ní iṣẹ́ tá à ń jẹ́ tá à ń jẹ́ yìí o àwọn sì jẹ́ o a máa kọ́ ní kàrà. alábí ẹ̀sọ́ ẹ̀kú ní kọ́dà àwọn àǹfà dọ́kọ̀ sharaf àwọn o wọ́n ní ok àwọn kan ló ní oníkàbá yìí lọ́wọ́ ìgbà kan ṣe ni pé ẹ kàn sọ̀rọ̀ yẹn lára kó mi tíra báyìí tíra báyìí wo tèmi mẹ́rin ẹni kó mẹ́rin ó ti tán ẹ wá gbòkó ti fa ẹ wá níwá sí mi tẹ́ ń ṣe mọ́ <clears throat> òun nìkan náà ni ẹni wá rí pé kì í torí ẹ̀wọ́ kò láti bọ́ lágbẹ́ẹ̀sì tó gbà tó ń lọ ọmọ mi yọ lágbẹ́ẹ̀sì kí lọ́wọ́ ló ṣe lẹ́yìn kẹ́tí òsì kíláàsì náà fi ń wé nìyí wọ́n yẹ ti bẹ̀rẹ̀ mọ̀lẹ́kọ́sà àwọn fọ́lọ́wà wọ́n ti wọ́n mọ̀ ká mo jẹ́ rìsáàfù mi ariwo kan ẹgbẹ́ àti ẹgbẹ́ bàbá wọ́n yẹ wọ́n tó bá wọn léyìn òní wọ́n bá wọn gbókò ní wọn nígbà tó ní àà ìsáàfù ìsáàfù rọ̀ lù mẹ́kọ́sà bóyá àwọn tó mọ̀ rẹ̀ mọ́ tí ìsáàfà wa ń sọ sí òun gẹ́gẹ́ lẹ́sìn àbí ìsáàfà tó ń sọ òun gẹ́gẹ́ lẹ́sìn afẹ́ mẹ́sìn jẹ́sìn bẹ́ẹ̀ kálíbà padà síbẹ̀ so eh, apákìmí tí gbọ́dọ̀ ni pé yìí ti hàn pé kò sí lórí ẹ̀sìn àwọn ọmọ ẹ̀yìn náà ti fi wọ́n mọ̀ fún bẹ́ẹ̀ apákejì náà alimami shafi rahmanullah wọ́n sáwọn bá ní fanfa pẹ̀lú àwọn kẹgbẹ́ àwọn níbi ọ̀rọ̀ ẹ̀sìn tí mo ń wú àwọn kó jẹ́ pé ọ̀dọ́ rẹ̀ ní kẹ́rì ti wá kí ni a pẹ̀lú tẹ mú wáyé mo padà rí pé ẹ̀yin ẹ̀rá ìmọ̀ ọlọ́run wọ́n ní tí mo wú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wúdà àti bó ti rí bí march wọ́n ní bó ṣe rí lónìí ọlọ́run ní ẹ̀ẹ́rí tí mo rí o káàbọ̀ náà máa lọ lọ́kàá lọ́wọ́ lọ àwọn aláwọ̀ èèyàn pè mọ́ wọ́n wá sọ wájú ìran wọ́n wù wá ọlọ́mú yín wọ́n wá pè wá àbábá wa àwọn ọ̀sán tó kiri náà báwọn ìsàlàyé mọ́ ni wọ́n máa fi láti rẹ̀ ní ọrùn ẹlẹ́gbọ́n kí ló tẹ̀lẹ̀ láàrin iná ah, níbi ti bàjẹ́ kí ló tẹ̀ iná ẹ̀ àwọn kan bóyá wọ́n dájẹ́ bóyá wọ́n lórí ọjà ni wọ́n wọ́n wá ń bè kẹ́sẹ̀ lọ́wọ́ wa wọ́n fi láti rẹ̀ ní bá èwo èwo lọ́nà méjì ni wọ́n fẹ́ràn ni wọ́n fẹ́ tẹ̀lé ìdíbi lọ́ba tẹ̀lé ni àbúrò lọ́ba tẹ̀lé wọ́n tẹ̀sí wá sí ẹ̀ẹ́dá bá lọ sóhun abẹ́rẹ́ lẹ̀ lọ́lọ́run ló mú yín ọlọ́run ló mú yín wọ́n ti nǹkan ti nǹkan ti jẹ̀ bẹ́ẹ̀ owó kan láti sáwọ́dí ló wá nígbà nísìnyí ṣé àwọn kan tẹ̀lé àtàṣe ló dá lọ́wọ́ mú wọn àtàṣe mòdírù ṣé ẹgbẹ́ ti báyìí nísìn àwọn kẹ́rin máa ń bá mi ọkọ̀ jẹ́ wọ́n wá ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ <coughs> kò sí sẹ́rọ̀ pé ibi tá a fi làwọn aṣíńjọ́ náà kárí bẹ́ẹ̀ làwọn ti ń ba lọ nísìnyí sẹ́kú bí àyọ̀ ṣe rí lẹ́yìn ni afẹ́mọ̀ lè kàrà mọ́ àsọ́rí èyí bẹ̀rẹ̀ díjú káyẹ̀yà yìí wọ́n tó ní pọ̀ fáìlì fáìlì lánàá ń bá kí ọmọ yẹn ọgbádùn o àwọn ọmọ yẹn ti yáwọ ẹkú yáwọ ìsáwọn ẹgbẹ̀rẹ̀ tọ́pìkì irọ́ àrùlé tọ́pìkì ni èsì fún tọ́pìkì mu alùfin náà láti 2018 láìláì nígbà pé wọ̀láì á sì ń bàjẹ́ ẹni òpá ìròyìn tuntun àwọn kan kò ní èmi ò sí bóyá rẹ ó ti dàrú mọ lójú mo lọ wọn kan lánàá wọn á fi hàn ìyàwó mi kan òun ti mọ yìí ó wá rí wọn wá ìlàbí àwọn ọmọ yẹn àwọn àbúrò rẹ méjì ló kó wa ọmọ yẹn máa mú gbó ni máa mú gbó ó sì gbèsè lásìkò tí wàá ládé náà náà ní kí ló wọlé sọ pé ìgbà àwọn ṣàbá àbúrò tí wọn lọ lu ni ó ti tẹ̀lé àwọn yóò lọ bàbá ti padà sí gbogbo rẹ̀ o ìdìgbò rẹ̀ báyìí ló ti parí òtùpá ẹ bá tẹ̀ sí rí dáhùn pé masha Allah sàmárì kọ́lá ìkọ̀ọ̀kan sọ̀rọ̀ èyí tá a rí nù torí pé wọn ò rọ́kàn tó ṣe mọ́ tàwọn ìgbìlá tó tọ́kàn sí àárín tó ṣe mọ́ wáàsí tó ti mọ́ wọn lá tí ó bá ti tí wọ́n ta sẹ́nìkan ó máa dọ́ọ̀lù tí wọ́n sọ̀rọ̀ àkàlák yóò dọ́ọ̀lù tí wọ́n sọ̀rọ̀ àkàlák bí wà sí tiwa yìí búlú àyíjì tiwa yìí yóò dọ́ọ̀lù lọ́dọ̀ ibi díà wà sí kàrá dọ́ọ̀lù kò sí ẹja náà kò sórí. níjọ́ táwọn náà bá ti búyàn tí wọ́n àtàkì yàn wà sí wọn dọ́ọ̀lù kò wá sí pé báàkù kan mọ́ pé bóun fẹ́ yí àwọn èèyàn níbi dídí àyè tàrídù èèyàn kò sí bá ti mọ́ báàkù lérí lágbájá pé àníṣọ fún pé alábíṣẹ́ gidi àti ẹni gidi àti ẹ̀ka àti àti ẹ̀jẹ̀ níjẹ̀ kan mọ̀ làwọn báàkì làwọn ti fà á làwọn wákìlá káàkiri tí àwọn ẹlẹ́hà gbọ́ àdìtò bọ́tà orí ìdíyé mọ́ abẹ́rẹ́ ìdíyé kábẹ́ àwọn ẹ̀rọ ayé orí àwọn ẹ̀rọ tó tún gbọ́dọ̀ ojúmọ́ nu o ẹgbọ́n ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fásitì ọlọ́run wáyé ní ọmọ kan wọ́n sáré lọ báyìí ọmọ kékeré fòtí lọ kọ́kọ́ àrẹ̀gbà lọ fún wọn sáré lọ wọ́n ní mo ní lọ́gbà àwọn ọmọ kára kan náà ní ẹ̀sìnlẹ̀mọ́ tó kọ́ ọ̀rọ̀ mi sílẹ̀mọ́ tí wọ́n mi ṣe gàrí. ẹgbọn tá a ṣe nìyà àwọn gbẹgbẹ yìí wọ́n mọ gbẹgbẹ yìí lọ yẹn gbẹgbẹ kan náà mọ́tí alá mọ́tí alá fi bì níyà síbọ̀ ìwọ̀ ọ̀dá náà rí agbọ̀n sábà fi afẹ́yẹjú mọ́sálásí bìnrin àkà wáì èyí tó bá fi yẹjú làwọn angólà ń ká síta ìwọ ọmọ wa gbọ́dọ̀ pé bàbá yẹjú mọ́sálásí ìyá òyà òfin ọmọ bàbá kéwàá nínú ìsọkọ́sá ilé ìwé ìmúná kọ́sá kuma ka kwan tẹ pé o lè dojú òkòdò òwúrẹ́ báyìí nínú bàbá yìí. yóò wọ fọ́ọ̀nì gan ẹ̀ẹ́rì ẹ̀rọ mi àfa ńlá ńlá ni o sísè àmì ọmọ yìí gọ́dọ̀ musari àlọ́ ti kó lọ́dọ̀ wà ó ti di di àfa ńlá lórí social media ṣe fáwọn èèyàn ò lè mọ bẹ́ẹ̀ yẹn ṣe mọ ó kàn mọ̀ kankan ẹnu ẹ sì dùn aláàṣẹ wọ́n bá di ṣéèkù lórí social media nǹkan ti tẹ́wọ́ gan ah ọlọ́run ẹ máa wo bí ọdún márùn-ún sí ìdílé yìí nǹkan ti tẹ́wọ́ gan kò tí ì hàn báyìí nìyí nǹkan ti tẹ́wọ́ gan. Ah. ṣe é sàwọn nìkan ló kàn níbi tí wá gán tó má ti ń ba ah. ọba àwọn ẹ̀sìn ti kéré ló ń sí wọ́n ti kéré gán bẹ̀rẹ̀ àwọn láì máa gbọ́ ogun ibi ọ̀rọ̀ anábì lọ́ba débẹ̀ o ara ń tá a gbọ́dọ̀ mọ lára anábì nù àdáwà wọ̀ jihadu fisabilillah jihadu tó kù nísìnyí ìwọ ọlọ́mọ wa bọ́ ti wá hádi àwọn èèyàn tó mọ bọ́ọ̀ gidi èyí tó ń mọ sánú ọmọ àwọn àpẹẹrẹ ibu àwọn àwọn péèjì wo ní sí social media tó yẹ pé àfi èyí ò rẹ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n ti wà mọ wá hájà àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn tó bá ti rí tó sàǹfààní fáàlì wúmà share rẹ̀ like and share tàbí yóò sàǹfààní fáàlì wúmà like and share rẹ̀ fásitì àfà tó sọ àfọwọ́sùn náà ni share rẹ̀ kò ní pé àfà mi àfà tó yẹ máa kọ́ wọ́n pé àfà súnmọ́ tó gbádùn ni share rẹ̀ ó dájú kọ́ máa share ìbàjẹ́ náà ó dájú wọn share èébú àwọn àfà súnmọ́ láàrin àwọn ó dájú lọ wọ́n bá ti share rẹ̀ àwọn tí mo rí ó pọ̀ àwọn tó bá fi ìṣẹ̀ sínú tó rí àmọ́ ọ̀rọ̀ gidi ò ní wọ́n ṣíà rẹ̀ ká tó gbọ́ màṣálà màṣálà tó jáde ìjà máa ń sábà nípa àwọn èèyàn pẹ̀lú àtìbà ẹ̀dá kan ọmọ bínú bá wọ́n fẹ́ sọ̀rọ̀ kan ní ọ̀bìnú ó ti gba àsìkò gan ẹ̀rọ tó ń lọ lọ bọ́dà kan àwọn òbí rẹ̀ wọ́n ń dààmú rẹ̀ lórí súnà wọ́n wọ́n ó wà fún ìyá rẹ̀ pé àwọn kan máa ti wá sí ẹrú kan máa gbọ́ ìjà máa ń gbọ́ wọ́n wá sọ̀rọ̀ nípa òkú ṣíṣe wọ́n sọ afterfly nígbà tó ìyá ẹ̀ jáàmù lẹ́sọ̀ rẹ̀ ni ó jáàmù lẹ́sọ̀ rẹ̀ ni wọ́n wá sọ nípa òkú gbàtígbọ́dà yẹn wọlé ń à ìjẹ́ àwọn ọmọ ń sọ tó mọ̀dá wọ́n mọ̀ sọ́mọ́ lórí náà bí social media ṣe rí lónìí nù àwọn èèyàn ti sọ rẹ́dùn òdì wá yìí èyí rẹ́dùn òdì gbọ́ ní tí ọmọ ń sọ táǹsọ láti gbọ́ ìdí òde gbọ́ ó wá gbọ́ lọ́dọ̀ àpá kí ń kọ́ wa náà àmọ́ tó pé rẹ́dùn ló ti gbọ́ àti ti dẹ́ mọ́sọ ọdún àbúrò sọ ni kọ́nà wọn sọ rẹ́dùn lónìí òun làwọn wá ń lórí òkúlò lónìí ẹ̀wọ́ wá sí ẹwà àǹfààní tó bá ti lè jáde ara àwọn èèyàn jẹ́ pé túrù ti jáde àwọn ti gbọ́ súnmẹ̀ tó ti bá mi bíà wọ́n ti gbọ́ súnmẹ̀ yìí pátápátá lónìí wọ́n ti fẹ́ gbọ́ ẹmọ ìbàjẹ́ èébú سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك